wọ́n bẹ̀rẹ̀ sí ní sí àlàyé fún wa nípa àwọn ará ajá náà sọ̀rọ̀ bá wà ní wọ́n wọ ìfìfún أهل بيت رسول الله صلى الله عليه وسلم ويتولونه wọ́n ní àwọn أهل السنة والجماعة wọ́n nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wa Muhammad صلى الله عليه وسلم. wọ́n á sì máa mú wọn lẹ́ni wọn. wọ́n nífẹ̀ẹ́ àwọn aráàlú ànábì sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ wọ́n sì kà wọ́n fún ẹni wọn. wọ́n sì máa pọ́n wọn lé. wọ́n á máa ṣàyẹ̀sí wọn. ṣé lọ́fà lè kọ́ra ọ̀bẹ́tẹ̀ ìrìn rasulillahi sallallahu alaihi wasallam. torí jíjẹ́ sáńjẹ́ mọ̀lẹ́bí ànábì Muhammad kí àti ọ̀rọ̀ ọlọ́run ọba kó máa bá a eléyìí ó mú wọn mà wípé títí àpọ́nlé àwọn aráalé ànábì yíyẹ wọn sí gbígboyè fún wọn ti ń bẹ nínú títí àpọ́nlé àti àyẹ́sí àti ìgboyè fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti pé pípọ́n wọn lé yíyẹ wọn sí ọ̀bẹ nínú wípé èèyàn ń fi àṣẹ ọlọ́run ọba tó wá nínú alukur'an àti tó wá nínú sunna nabi sallallahu alaihi wasallam èèyàn fi ń ṣiṣẹ́ ọlọ́run ọba ní kánàbí ọ̀sọ̀ fún àwọn àlùmọ́ ìgbé. qul la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba sọ fún wọn ìrẹ́ anabi muhammad sallallahu alaihi wasallam. pé tí ọlọ́run ọba tí mò ń jẹ́ fún yín ẹ ò béèrè owó kan lórí rẹ̀ lọ́dọ̀ yìí o ẹ ò béèrè owó ọ̀yà kan lórí ẹ̀ lọ́dọ̀ yìí kíkẹ́ sanwó sẹ́ fún mi o ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti gbowó sẹ́ tèmi ṣùgbọ́n nǹkan tí wọ́n kàn tọrọ lọ́dọ̀ yìí ni al-mawaddata fil qurba pé kẹ́ ẹ àwọn mọ̀lẹ́bí ohun tí wọ́n kàn tọrọ lọ́dọ̀ yìí ni kẹ́ ẹ àwọn mọ̀lẹ́bí subhanallah eléyìí ìní nàbí wọn sallallahu alaihi wasallam ṣe ń tọrọ lọ́dọ̀ wa ká níbi àwọn mọ̀lẹ́bí ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn àdébí wa lọ́pọ̀lọpọ̀ láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ti tọ́ka sí pé kí á níbi àwọn mọ̀lẹ́bí ọ̀hún wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ eléyìí eléyìí ti ti dáadé máa ti fanfa nípa rẹ̀ tó gbogbo èèyàn ti máa pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí anábì sallallahu alaihi wasallam tí wọn bá jẹ ní títẹ̀lé súnà nẹ́bí sọ̀rọ̀ bá wà rí ìwòsẹ̀lẹ̀ tí wọn jẹ́ ní tó takò tí wọn ti tàwọn ẹni tó ń kún kébé agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ fún wọn lé agbọ́dọ̀ yẹ wọn sí eléyìí ni ìlànà àwọn tó tẹ̀lé súnà nẹ́bí sọ̀rọ̀ bá wà rí ìwòsẹ̀lẹ̀ tó ń bá wọn kì í wọn jẹ yàtọ̀ sáwọn ọlọ́ọ̀fẹ́ wọn ṣíà nígbà wọn gbé wọn gbé hárí tí wọ́n gbé tiwa sí ni báwọn níbi àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kórìíra àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lódodo wọn ò níbi àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam nítorí pé àhàbù báàbọ̀n wọ̀tẹ́rì hù àkàrí wọ̀ngọ́lọ́wọ́ sí màn àhàbù. wọ́n fẹ́ràn apá kan wọ́n ti kórìíra wọn mí wọ́n ti ta ẹnu àlà nípa àwọn ẹni tí wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn àwọn kan bí àwọn ẹni tó jẹ́ àrọ́mọdọ́mọ ọkọ àpémà ọmọ ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn wọn wọ́n kà wọ́n fún ara ilé ànábì sallallahu alaihi wasallam àlè títí bàbá wọn kà fún. wọn ka Hasan àti Hussein wọn kà wọn kún ṣùgbọ́n kíkà kún tí wọn ka Hussein kún já tí wọn ka Hasan kún láì níye gbà. yàtọ̀ sílẹ̀ yìí wọ́n kórìíra apá nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wa alihi wasallam bí àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ àti kórìíra láwọn ará ilé ànábì àwọn ìyàwó ànábi wọn ni wọn ò sínú ara ilé àti ara ilé ànábi sọ̀rọ̀ bá àlùsọ láti ìyàwó èèyàn bá sínú ara ilé yẹn táwa ni ó ń jẹ ara ilé rẹ. àwọn ẹni tó ń tẹ̀lé sínú ànábi sọ̀rọ̀ bá àlùsọ lọ wọ́n máa pa wọn lé wọ́n máa yẹ wọn sí. lórí bí wọ́n ti ṣe sí àwọn aṣíwájú àwọn ará ilé ànábi sọ̀rọ̀ bá àlùsọ lọ àlàgbà gbogbo aláṣẹ máa àlàgbà kí ṣe dání ọmọ ẹ̀yà bàbá nàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ju anabi wa sallallahu alayhi wa sallam lọ pẹ̀lú bí ọdún méjì ó jẹ́ ọmọ ẹ̀yà fún bàbá anabi sallallahu alayhi wa sallam ọdún méjì péré ló fi do anabi lọ àtàwọn ọmọ Abbas àwọn ọmọ tó bí tí wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn ará anabi ẹ̀yìn ti nínú àwọn ọmọ rẹ̀ níta ni. abdullah nínú àwọn ọmọ rẹ̀ ní fọdùl gbogbo àwọn eléyìí nínú àwọn ará ilé ànábì nínú wọn ni ali radiyallahu anhu àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀. àwọn eléyìí àwọn ni àwọn ará ilé ànábì muhammed sallallahu alaihi wasallam ṣùgbọ́n tá a bá fẹ́ dá wọn mọ̀. pété ni ara alẹ́ anabi sallallahu alayhi wa sallam humul ladina harumat alayhimus sadaqa humul ladina harumat alayhimus sadaqa àwọn làwọn ẹni tó jẹ́ pé ìwọ ló jẹ́ ike kí wọ́n gba sàrà gbogbo ara alẹ́ ànábì àwọn làwọn ẹni tó jẹ́ pé ìwọ ni kí wọ́n gba ìwọ ni kí wọ́n gba zàká kí wọ́n kátó wá pé sàrà lásán wọ́n gbọ́dọ̀ gbà ṣùgbọ́n ẹ̀bùn wọ́n gba ẹ̀bùn wọn jẹ wọ́n tààrà àtàdákà òfin tí wọ́n fi ṣe. àwọn eléyìí àwọn náà ni àwọn aráalé Ali àti àwọn aráalé Aqil àti àwọn aráalé Al-Abbas àti àwọn ọmọ Al-Harith ibn Abdul Muttalib radiyallahu anhum gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti wá nù Sahih Muslim bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ànábì wa sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alukur'an ti ṣe tọ́ka sí innama yuridu Allahu an yuthiba ankum ar-rijsa ahlal bayt ẹsẹ̀ ló wọ ọlọ́run ọba láti mú ìdọ̀tí kúrò lára ẹ̀yìn ara ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí mbẹ́ pé àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba ń sọ nípa wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba pọ̀ ìyá wa mọ́ Aisha ọlọ́run tó yọnu sí pé kò tètè náà gbaná lọ́lọ́run sọ pé ó ọlọ́run láti mú ìdọ̀tí kúrò lára yín ẹ̀yìn ara ilé ànábì sọ̀rọ̀ bá àbí sílẹ̀ àkùrán ní tọ́ka ti gbára ilé ànábì làwọn ìyàwó ẹ̀ ẹnìkan wá sọ pé òun yẹn tara ilé rẹ̀ ṣé ọlọ́ọ̀lá gbàgbọ́ ni àbí àwọn òkú wa ọ̀dájú kọ́lọ̀ọ̀lá gbọ́dọ̀ dáwà nínú àwọn àti hussein àwọn eléyìí lọ́lọ́lá jù lẹ́yìn náà làwọn yòókù ọ̀tẹ̀ ni wọn. ولي ويحفظون فيهم وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال يوم غدير خمس أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي àwọn tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó ti sọ nípa àwọn ará ilé rẹ̀ ó sọ àsọtẹ́lẹ̀ kí ẹ pọ́n wọn lé ẹ̀yẹ wọn sí ẹ máa buyì fún wọn ó sọ nínú hadith ní ọjọ́ gàdírì ham ọjọ́ omi adágún ham bàtà ànábì sallallahu tó ti á ti dàgbére tán padà bọ̀ wá sí Mẹdínà omi adágún ńlá kan bẹ tí wọ́n ń pè ní gàdírú kham omi adágún kham ibẹ̀ yẹn anabi sallallahu alaihi wasallam ó kó àwọn sàábé tí wọ́n tẹ̀lé lẹ́yìn ó kó wọn jọ mẹyìn bàtà ń padà bọ̀ wọn Mẹdínà lẹ́yìn hajj wọ́n fi kótóbà fún kótóbà yẹn ọjọ́ kótóbà tó gùn ó sì yẹ kéèyàn mà nípa ọjọ́ yìí nítorí pé ọjọ́ yìí làwọn ṣíà ni wọ́n ró aṣọ ọlọ́fún wọ́n sì wé gèlè rọ́ọ̀kù eléyìí ìnirọ́ tí wọ́n wé ma lára tó mú wọn máa pe gbogbo tàbí kéfè gẹ́gẹ́ bàlàyé ó sì ṣe wá a nídìí láti mà nípa ọjọ́ yẹn nítorí pé ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn táwọn ṣí àlọ́ ṣẹlẹ̀ ìní wọn bíòde irọ́ tí wọ́n ti torí rẹ̀ gbogbo tàbí kéfè ni wọ́n bíòde ẹ̀rí lórí lọ́jọ́ yẹn anabi sallallahu alayhi wa sallam wọn sàlàyé fáwọn sàbẹ nípa bó ti ṣe jẹ ọ̀ràn yẹn lórí wọn ibi kí wọn sọ ìwọ àwọn ará ilé àwọn. gàdìrò kọ́m omi adágún kan ni tó ṣe pé wọn máa tún pè ní gàdìrò gàdìrò làgìrò gàdìrò làgìrò ó ń bẹ nínú ọkọ tí wọ́n tún máa ń pè ó jìnnà díẹ̀ sí jọ́fà pẹ̀lú máìlì mẹ́ta àyè yẹn alimami muslim rahimahullah wọ́n gbé àdéhùn nípa rẹ̀ jáde láti ọ̀dọ̀ zayd ibn arqam radiyallahu anhu qala قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بماء يدعى خما قال النبي صلى الله عليه وسلم wọ́n dìde bá wa sọ̀rọ̀ nídìí بين مكة والمدينة أمي بلان مكة المدينة فحمد الله وأثنى عليه أبني فلان أدوكفون ووعظ وذكر أسسي إستفون وأنا والتي ثم قال لينا لو أصيبين أما بعد لينا أيها الناس أيها إنما أنا بشر إني كبيتي لمنه يوشك أن يأتيني رسول ربي فأجيب ojúṣe olúwa mi fẹ́ dé o tí ọwọ́ a máa pè mí lọ tí ń dẹni tó kú tí màá tẹ̀lé gba sọ màá ti dá lóhùn màá fi yín sílẹ̀ wọ́n yín ní dárí kún fi kún sakọlẹ̀ yìí èmi fẹ́ fi nǹkan méjì sílẹ̀ fún yín tó wúwo jọjọ tó sì pàtàkì. awwalahuma ọ̀kan nínú nǹkan méjèèjì kitab Allah oní àní tí rọ Ọlọ́run ọba fi ìlúdà wọnú ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ ó ń bẹ nínú tírà yìí tọkúbọ bí kitabillah àdẹ́gbé tọrọ bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àti tírà Ọlọ́run ọba mú dáadáa o wọ́n tẹ̀sí kò bẹ́ẹ̀ àníkẹ́ ẹ̀dínmú kọ́ dáa fàḥẹ́sẹ̀ àlẹ́ kitabillah azza wa jalla zayd ibn arqam wọn lànà sọlá àṣẹlẹ ó sì sọ alójú kòkòrò kíkà síbẹ̀ tó mọ̀ kọ́ lẹ́yìn náà lànàbí wa sọ pé wà ẹ̀ lè bẹ́yìí tì í nǹkan ẹlẹ́ẹ̀kejì làwọn ará ilé mi o nǹkan ẹlẹ́ẹ̀kejì làwọn ará ilé mi subhanallah ọtọ́ bẹ́ẹ̀ àbí ọtọ́ bẹ́ẹ̀ ọtọ́ ó là nàbí wa sallallahu alaihi wasallam ànàbí ó tó bá lọ tán àwọn tó jára ilé rẹ̀ ṣé ó yẹ kó sọ wọ wọn fún wa àbí ó yẹ kó sọ fún wa ó yẹ kó sọ fún wa tóró ńlá ànábì wa téèyàn bá ti ṣe ń tọ́ bara lé ànábì lọ́kàjẹ́ ọba ànábì lọ́kàjẹ́ sọwọ́ nǹkan rasul sallallahu alaihi wasallam hayyan aw mayyita ọdọgba kápá ànábì ń bẹ láyé àbójú ọgbọdọ bara lé rẹ lọ́kàjẹ́ ẹ̀rí tẹ́ máa kọ́ sẹ́ mẹkáníìkì lọ́dún èèyàn pẹ̀sẹ̀ nídìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dictation fún ọ báwo ló ṣe ọ máa ṣe sáwọn èèyàn ọ̀gá rẹ̀ àwọn ará ilé ọ̀gá rẹ̀ báwo ló ṣe kọ́ ọmọ ẹsẹ̀ sí wọn kọ́gbọ̀ tó kú wọn náà mà lẹ́yìn ìgbà tọ́gà bá kú wọn náà mà tí bàbá ọ̀gá rẹ̀ bá kọjá tó kí wọn wọn kò jọ́ bọ́mọ ọba ti kọ́ ń tẹ́ pè é arorò ìtẹ̀lọ́mọ́kọ táwọn pàdé wa lọ́nà oṣù ní dúdúdú kò lè gbẹ káàárọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó tó máa ń ti nínáwó nílé ọ̀gá rẹ̀ àná tó yọjú bẹ́ẹ̀ bá wọn ṣàjọyọ̀ wọn afálà ìmoore ni ọ nítorí pé ọ̀gá rẹ̀ ń fìrì ọmọ mi ọ̀yọjú bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ń gbéyàwó gọ́mà ọ̀yọjú bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ń bímá ọ̀yọjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa. ọ̀gá títí kó ti sábà bí ọ̀nà tó fi máa ró ń jẹ́jẹ́ fa ọ̀nà débi òfin ní kọ́ àbójú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ọ̀nà tó fi ní wà kíta ọ̀nà tó fi lè kọ́lé bọ́yá títẹ̀ ń bá pé ọ tó gbé ọ. báwo wá lọ̀gá tó fi ọ̀nà mọ́ tí ayé rẹ̀ ò fi ní dọ́ta tọ́rùn rẹ̀ ò sì fi ní já wa tí kò tọ́kọ̀ ọmọ wọ rẹ̀ kò tọ́kọ̀ ọmọ wọ àwọn aráalé rẹ̀ tó sì lọ. aṣíwájú ju aṣíwájú lọ àní aṣíwájú fún gbogbo ọmọ anabi adam anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣé irú bó ti ṣe ṣe sí àwọn èèyàn lásán lóru kó lè máa ṣe sáwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam rárá o òrí àfa rẹ táfa bá kú táfò tó kú tẹ́lẹ̀ náà ẹ̀sìn mọ̀ pé nínú àṣà àwọn àfa àti wọn máa fi àjọ máa jó nínú àṣà tiwọn ni pé kí àkójọ tẹ́lẹ̀ náà ọmọ àfáàrẹ àfáàrẹ olóńgbò ilé àfáàrẹ àfáàrẹ àwọ̀ tá àfáàrẹ fi ń kírun àfáàrẹ ni bàtà àfáàrẹ àfáàrẹ ni fi ìbọ̀rùn mìíràn tẹ̀bẹ́ múnilẹ́rú kan ti kọ́kọ́ wà ń bẹ̀ fà àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nítorí pé mọ́nà àlámẹ́kà harfan ẹ́n fọkọdé sẹrẹtẹlẹ hu abidjan ẹyọ abu ìdí wa ti kọ lára fi kàn dẹrú fún ẹrú bá wò mẹtẹ dàbẹ tùmù lùmẹmẹ kọdù wọlé dé tùmù ọmọ hẹ tùmù àhọrọ ọmọ rọdí yẹn lọ wà ní onígbà wọlé wa sọ àwọn èèyàn dẹrú tó ti pé ọmọlúwàbí nìyà wọn bí wọn sáyé tọ́ba ń kò túmọ̀ sí kọ́ ọmọ ẹ̀sà ní fífà fà rẹ̀ kọ́ ọmọ ẹ̀sà gbé kọ́ ọmọ ẹ̀sà gbé ragá sí wọn ọmọ pé wọn náà ti máa fa wà màálùm kíkẹ́ tí wọ́n bá tiẹ̀ ní aṣọ bíi rẹ̀ dáṣọ rẹ̀ dá tútẹ̀ tuntun wò ju tiẹ̀ lọ but o lè ní àlòpàtì bíi rẹ̀ fa fa wọn ẹ̀yìn náà ọmọ nkiri Imam Abu Hanifa rahimahullah bàbá ti dolu máa gbà ní tiwọn náà káàkó tó kú àwọn ó ti gbà tá a fa bá kú káwọn tó dà fa ni àwọn náà bá da alákọ kan lẹ kó káwọn náà máa gba kí ó àyè máa lọ kí ó ìmáàmù Abu Hanifa rahimahullah wọn ò sì ti yọ̀ǹda ike kó náà dá dúró ọmọ kó pàtàkì kí ọkàn ní tìtorí kó ọkọ sẹ wọn náà ti máa pa náà dì mú ẹsùn dírẹ́fà ìbọ́ lọ́wọ́ rẹ kọkàn lọ tọ́ba ń jẹ́bi tí wọ́n ti máa ń sẹ́gbẹ́ karamba níní wọ́n kàn wá rẹ ní pé táfírì rẹ. tí o bá ti mgbe tí ti ń ọba tí ń sí tí ń sí fún ó tètè máa ń tó ṣe. Hanifa Yusuf ní àáké òun náà ti mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ọba nìkan gbàdá béèrè wọn ní tó máa sọ pé bẹ́ẹ̀ ni kẹ́ ẹ pé kò rí bẹ́ẹ̀ tó máa sì pé bẹ́ẹ̀ kọ́ ẹ tún pé kò rí bẹ́ẹ̀. <laughs> tọ́ nígbà tí Abu Yusuf tí wọ́n dáhùn wọn ní bẹ́ẹ̀ ni ẹni tó ṣèbéèrè ni kò rí bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ kọ́ wọn ni àjẹ́ kọ́ àwọn náà tún ní kò tún rí bẹ́ẹ̀. wọ́n lọ ti wá jẹ́ mm. wọ́n ní alimam àwọn afa yorùbá bu yusuf tó ti padà sí ilé ijó rẹ̀ ìmáyún kò sí ìdínà tó rí ẹ ló ti jẹ́ pé o lè lásọ bí àgbàlagbà ṣùgbọ́n o lè lálùpá tìbí rẹ̀ bá ẹ̀ńtẹ́rì kí ni táwọn á ti garagaragaragara kó ti mà á kàn pé béèrè kan náà ni wàá dáhùn tọ́ba ti dáhùn ọ̀dà fà á wọ́n ti fẹ́ ṣe sọ gbogbo àbíyá rẹ̀ ní o ti máa kàn gùn ìbéèrè wá ni sọ̀tọ́ bá sì béèrè tó o bá lè dáàbò padà sí lè tó sanawi ẹ class three lọ àtẹlẹ padà sí mú tó wá sí tọ class one tó kò fi ẹ̀ máa kankan tẹ́lẹ̀ subhanallah suntori délé ní ti jẹ́ pé ẹ ti mọ̀ pé inú àṣà wọ́n gbé ọmọ àfáàrẹ àfáàrẹ kìnnìkan kìnnìkan tó bẹ́ẹ̀ lọ́mọ sẹ́rú títí tọ́mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́gbàá lọ́dọ̀ bàbá yìí dákun bí wàhálà ìpọ̀ tẹ̀rù ìpọ̀ kó wàhálà nàbì wa Muhammad sallallahu alaihi wa ìyẹn pé wà nàbì ìyẹn gbọ́dọ̀ pé wọ rẹ fún lára àwọn ará ilé rẹ ìyẹn gbọ́dọ̀ mọ kí ni fetí wọn torí kéèyàn ọmọ bàa jẹ lùgbọ lẹ́yìn tí ti sọ fún wa nípa àwọn ará wọn wá tẹnumọ́ gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta pé udhakkirukumullah fi ahli bayti udhakkirukumullah fi ahli bayti udhakkirukumullah fi ahli bayti. ara yín lè jẹ Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run nípa àwọn ará ilé mi o ẹbẹ̀rù Ọlọ́run nípa àwọn fámìlì mi o ẹbẹ̀rù Ọlọ́run nípa àwọn fámìlì mi Allah kúrò ọ̀rọ̀ tó lò wá lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ẹ̀rí pé ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn anábìsọ pé màá kú torí pé màlíkà ti máa gbẹ̀mí lọ́wọ́ abamidọ́kan tọ́tọ́ bá ti gbẹ̀mí mi mọ́ lọ́nu èyí ti sọ pé tíkú bá dé ní tẹ̀lé tí òjíṣẹ́ ọlọ́run tí gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run bá dé máa jẹ́ pé nítorí pé tọ́ba pọ̀ tó lóòní jẹ́ pé tọ́lọ́run sì tún fi kún fún ọ wà lábùdà tọ́jọ́ kan bá dé ńkọ́ wà á lọ náà ni. ẹ̀ẹ́n Musa alayhi salam nígbà tí kú dé tó ní ọlọ́run ní kí wọ́n á máa mú ọ lọ ànábì musa pé mi báwo ọgbà létí mi nítorí pé màlẹ́kà kú wá láwòrán èèyàn ànábì musa ọ̀dà àmọ́ pé màlẹ́kà bẹ́ẹ̀ ni sẹ́kọ̀ọ́ islam ibn Taymiyyah sọ wọn lọ gbà létí ojú sì bọ̀ ikú ni àbẹ́yìn náà fẹ́ kú àní ìsinyìí báyìí akramakumullah ìyẹn dá sí kòtò kan tí ò lérò pọ̀ wá wájú gbogbo ẹsẹ̀ gbogbo tẹ́wọ́ á pọ̀ yánnayànna ibi tó ti ń gbìyànjú àti jáde lẹ́nu kí wọ́n bá tún yọ ọ̀dà kó kubi tó gbà tó ọmọ pé à ó ti gbàgbé pé gbogbo ẹsẹ̀ kan po tó tún máa fò bí gàlà kékeré èyí dájú pọ̀ sílẹ̀ ìbá tó bá mú yàn subhanallah bẹ́ẹ̀ náà ni anabi musa aleyhi salam ọbọ sọwọ gbónára pé à ikú báwo ọgbà létí ojú sì bọ náà tó ju bọ màlẹ́kà kú mú ojú lọ sọ́dọ̀ lọ ọlọ́run ọmọ tó tẹ̀lé o nẹ́bí musa báyìí báyìí báyìí ọlọ́run ti dojú rẹ̀ padà ojú padà sípò lọ́sọ̀kùn ìpè yọ sẹ̀mí ó di wọn àbí tó bá fọwọ́ sí ní ara awọ màálù iye irun tó bá wà ń bẹ ọdún kọ̀ọ̀kan wọn náà mọ̀ bá tẹ̀lé ọkàn tó bá gbé ọlọ́lọ́mọ eight thousand ànábì musa ti lẹ́yìn rẹ̀ ńkọ́ ó tún kú náà yìí tí a máa mú mi lọ báyìí kò sẹ́ni tó fẹ́ kú fa sàmú tó bá ti dé kò sáà dọ̀gbọ́n jù àwọn ànábì ọlọ́run ti mọ̀ fáwọn òkú kátó akọ àkóró ti dáadáa mọ̀ kankan ànábì ibrahim alayhi salam bàtí màlẹ́kà kú dé tó fẹ́ máa mú náà lọ́wọ́ ní àà àà bí èmi kọ́ èmi khalilur rahman ààyò ọlọ́run tó lọ́n yàn láàyò kó ní oṣù apá ó ní àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á ṣùgbọ́n ṣé ààyò kan yẹ kó sá fún ààyò rẹ̀ ó ní lóòótọ́ rárá kò tọ́ ọ̀nàdà máa mẹ́mìí mi lọ́ba yìí subhanallah ṣùgbọ́n náà nàbì sallallahu alaihi wasallam sọ fún yìí pé màlíkà tí máa gbẹ̀mí ọ̀wà tọ́ba sì dé màá jẹ́ pèrè òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tí máa ń gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run ọ̀wà tọ́ba sì wá máa tẹ̀lé. yóò ṣekú ayé tí yẹn ní rọ̀ṣúùlù rọ́pì òjíṣẹ́ olúwa màlíkà fún wọn tọ́ka sí wa. nínú àyà al-Qur'an qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum sọ fún wọn pé màlíkà kú tó ti pa àti fi yín sọ tẹ́lẹ̀ náà fi tásìkò kálukú bá tó kọ́ ọ swíìtì rẹ. wọ́n máa wá bá wọn lọ wọ́n gbẹ̀mí ìgbà tó ń tásìkò bá tó wọ́n pè ní malakul maut ibi anabi sallallahu alaihi ni rasulu rabbi ojúṣe olúwa mi eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ ti lè pe màlẹ́kà kú màlẹ́kà kú àbójúṣe ọlọ́run ti gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run àmọ́ pé àzàrà àzọ̀rọ̀ ọwá nínú ìgbà wọ́ọ̀rọ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kó gún régé ẹ ti mọ̀ pé torúkọ ọba gún régé àgbọ̀dọ̀ fi pè é àgbọ̀dọ̀ fi pẹ́ nìkan. nítòsí wa nú ìgbà wọ́ọ̀rọ̀ náà tún ní kíni àìsàn ìyè yìí ti àtàrà ìlú. tẹ́lẹ̀ gan èyí tó mú eléyìí wá gan fẹsẹ̀ rìn lẹ̀ èyí tó pè lórí tìmí rẹ̀ kí ló kọ rẹ̀ malakul maut màlẹ́kà ikú. tọ́ anábì sallallahu alaihi wasallam ní ẹ̀pá yọ ọlọ́run nípa àwọn ará ilé àwọn. anábì ti fi hàn fún òun lásìkò kú bá tó ti parí nù. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní ọlọ́run bá fún lẹ́sàtà láàrin kó wọn máa bẹ láàrin wa àti kó wọn máa bọ̀ òun sì mú kó wọn máa bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga jù. في الرفيق الأعلى في الرفيق الأعلى بلا نبي الله صلى الله عليه وسلم النبي كو أبيو نعم أنت مجي داون أفكك أبيو صلى الله عليه وسلم أفكك وأنا شيء أفكك wípé ọlọ bírú wọn ti ṣe lọ ni yọ wá padà irú wọn dídé padà tẹ̀wọ̀n kéèké ju rọ́lá ni àbí èsè bẹ́ẹ̀ náà àbí èsè méjì ni àti ọba kú kó yọjú kọ́nù kó yẹ yín tí ọba kú kó yọjú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ìní ó kù. Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ̀rọ̀ parí pé innaka mayyitun wa innahum mayyitun ẹni tí ó kú ni wọ́n ti àwọn náà sì kú ìrọ̀ ẹ̀ má tan ara rẹ jẹ ibi tí ó kan àti tí ó kan àti màlẹ́kà kan àti ànábì kan wà bọ́ tó o bá fẹ́ kú torí màlẹ́kà oríṣi méjì lọ wà nígbà tí èèyàn bá fẹ́ kú kò sí pé ṣé òwúrọ̀ kan wà bọ́ bàbá ànábì kan wà bọ́ pé kíni kí lọ já má so màlẹ́kà méjì oríṣi méjì ni màlẹ́kà oríṣi kan ọlọ́njọ́ jẹ́ pé mi ọ̀ wà bá wà màlẹ́kà kẹ́ẹ́ wàá rí wọn mẹtẹlẹ bọkọ ló di wọn bí tó bá lè rí ìrànmá nígbà tó má gbẹmí rẹ wàá rí wọn nú aṣọ fúnfúnfúnfún lọ inú rẹ ọmọ dùn inú rẹ ọmọ dùn bí ó ti lọ nìyẹn àwọn tó bá ti pọ̀ dáràn fáìlì ọ̀daràn lè ń gbé ká yóò rí àmọ̀lẹ́kà yẹn wọ́n wú anú aṣọ dúdúdúdú tọ́gbani lọ́kànjẹ́ tọ́gbani lẹ́rù ẹ̀ wọ́n mọ̀ gbà lójú gbáǹpà ọmọ lù ú pé gbẹ́mí ẹ jáde gbẹ́mí ẹ jáde kó rárá rárá burúkú tó gbẹ́mí burúkú sára subhanallah ọlọ́dà kò sànù wa. èyí tó ṣẹlẹ̀ ní gbèsè pé báyà ṣé nǹkan wá bọ̀ ṣé báwọn mí ni wọ́n máa parọ́ tó bá bẹ̀ kú ìyá ń jẹ́ lọ tún wá ní àkọ́dà ibi táwa lọ kó lọ kó lọ tó àwọn aníṣẹ́ nǹkan ibì kan lọ́lọ́ kó lọ́lọ́ ó ti kú kò sí anybody anybody tí ó jáde kó tó dijọ́ pé dà kéèyàn àyàfi tí ọba ti kú. النبي صلى الله عليه وسلم قال حديث أنا أول من تنشق عنه الأرض يوم القيامة أو لا أقول لك لو أقول أنا كنت يوم القيامة أما قبل ذلك فلا تواجه لي يروني yàtọ̀ sí nítorí kan sínú tíra tẹ̀bílígì ní sọ tẹ̀bílígì ní sọ tíra táwọn tẹ̀bílígì máa ń kà torí tíra oríṣi méjì wọn kọ fáwọn tíra kan wà wọn ń pè ní hayatu sahaba hayatu sahaba wọn pè léyìn ẹ báwọn ìjọba gbọ́ lárúbáwá wọn wá kọ tẹ̀bílígì ní sọ ńlọrìjìnà wọn kọ fáwọn tí gbọ́ lárúbáwá sẹ́mi ọ̀gbọ́n majority tí wọ́n ti wọn ò gbọ́ lárúbáwá nínú rẹ̀ wọ́n akọ síbẹ̀ pé sẹ́kùlù bàdáwì nínú tẹ̀bílẹ́gì ni sọ pé sẹ́kùlù bàdáwì ọlọ́sẹ̀ hajj sẹ́kùlù bàdáwì súnfì kan ní tọ́rí kọ̀ọ̀kan ní lọ́nà ní lọ́nà dálẹ̀ wọn lọ lọ́sẹ̀ hajj lẹ́yìn dáná bíi ti kúkúkú tó ọwọ́ lọ́sẹ̀ hajj wọn ní gbogbo yẹn ti tò sínú mọ́sálásí ànábì ni wọ́n kọ̀ gbọ́ pé kan tó wá ní láti inú sàárè pé wọ́n bàdáwì máa bọ́ ń bì ẹgbọ́rọ̀ kankan bọ̀ bàdáwì máa bọ́ ń bì ebi bá dáwé ṣe ń báyìí kan jáde nù sáré so pé anabi wa sọ ọwọ́ lọ́jáde orí sì wà so anabi wa sọ pé ọba dáwé máa bọ máa bọ, máa bọ̀ wá kìtì ọwọ́ yìí wá kìtì ọwọ́ yìí ipò ti kìtì ẹ̀ níbi táwọn èèyàn thousand tí wọ́n dúró tí wọ́n ń wòran ẹ

ẹnìkan á sọ fún anabi òkú pé nu sàárì wọn wọ́n ń sẹ̀mí lọ bẹ́ẹ̀ ni wọ́n ń sẹ̀mí ṣùgbọ́n hayatan barzakhiyya ìsẹ̀mí sàárì kí sànàbì nìkan gbogbo ẹjọ́ bá ti wọ sàárì ó náà ń sẹ̀mí sàárì ẹnìkan ní ayé bóun ni òsì ní jẹ bẹ́ẹ̀ anabi sẹmi lódodo tí wọn sọ pé gbogbo ẹni tó bá wá ti di sáré òun tó bá sálámà tó kò ní kó lẹ tó bá ti kọ́ náà kó tó dẹ́mi padà tó ń la fún wọn dáhùn sálámà bẹ́ẹ̀ ti sálámà nìyẹn ìsálámà ni ṣùgbọ́n sẹ̀mí sàárè náà ìsẹ̀mí sàárè náà torí jẹ́ máa fi ìwọ náà léèrè pípò sí option láàrin méjì kọ́ máa sẹ̀mí nù sàárè kọ́ máa gbádùn kọ́ máa ṣe gbogbo àti kọ́ wà lókè pẹ̀ láéláé èwo ló ń náà ìmánì yín lágbá o ẹ̀sùn mi tí wọ́n ti ṣèyàn pé òun fẹ́ wà lókè ni àmọ́ sàlẹ̀ wà òun ọ̀ma tó lè tẹ̀lé mẹ́rin. lọ torí de eléyìí eléyìí ó fi hàn wá lẹ́yìn náà nǹkan kejì onípa nàbí ọmọ ti ń tó bá ti kú kò lè mọ ti ìgbà tó ti kú torí ká nàbí ọmọ ń ti ní mò ń se mò ń sọ yìí lórí àwọn ará ilé ó ah, tó bá nàbí mọ ti tó ti kú tó ti mọ situation ti onígbìn anábì ganu sallallahu alaihi wasallam ẹni tó rí rẹ̀ kọ̀kì torí kọ́ lọ́wọ́ bá ti lẹ́ni tó ga débi kó rí rẹ̀ àwa tí wọ́n á dá ní kúkúkú tó kò sí bá a ga tó rí wọ́n kọ̀kì ni wọ́n ti wá sọ pé ọmọ tó pa ọmọ náà rí nàám kó ni wọ́n ti sọ pé ọmọ tó pa ọmọ tí ìbá ti fẹ́yàn tán ara rẹ̀ jẹ́ burúkú ẹjọ́ mọ̀ wọn ara rẹ̀ tí ọmọ kò mọ ntọ́pamọ́ ta ló mọ ntọ́pamọ́ Allahu Rabbul Alamin ọlọ́wọ́ bá nìkan ni ẹ̀ẹ́dì ntọ́nà ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àkọ́kọ́ ntọ́nà ti ròyìn wọn ni pé wọ́n ní ìgbàgbọ́ ti ntọ́pamọ́ wàláhi la tu'min hatta tu'mina bil ghaibi kó o lè gbàgbọ́ wàláhi tó a ti kó tó di kó o gbà ntọ́pamọ́ gbọ́ nítorí pọ́lọ́ rẹ́yì àrírí ẹnìkan ò rírí but àgbà pé ń bẹ àbá àgbà àwọn ẹmẹlẹ ìkẹtì yìí mẹlẹka ò ní wọ́n rírí tó sì pọ́sibù kó rí lọ́la géèbù ni àtìgbà pé wọ́n bẹ àbá àgbà wàkútùbì yìí alukurani yìí ní ìsìn kó ló ti sọ̀kalẹ̀ sí wọ́ọ̀rì ìjọ náà sẹ́mi pé táwọn kò fọ́ọ̀rù kúrẹ́ṣì náà wí nù torí pé wọn ọgbà géèbù wọn ní sórí tó wà ń bẹ ní ìsìn ni pé á fẹ́ ká máa wò ó tó gbogbo àtìta ká máa wò pé màlẹ́kà ni ọlọ́run ní fún tíra yìí ni wọ́n á mú bọ̀ ọ. ẹ̀mọ̀ pé ẹni tí o bá ti gba tọ́pọ̀ tí ó wì náà nù. bákan náà òjíṣẹ́ tọ́lọ́lọ́ ní tòun lójíṣẹ́ wàláhì mí náà lọ́yìn òun náà wa a ti wa ti bí ó sì di lọ́la ní ti ó ti di olóńdó òjíṣẹ́ ọlọ́run tẹmọ pé tí àwọn kèfèrí náà tún sọnù pé ah nígbà tó lọ́wọ́ abẹ́yìn òjíṣẹ́ ọ̀wá rẹ́ni rán màlẹ́kà sí nínú àwọn ìlú tó lajú tó lajú láwọn ẹni tó ti kí wọ́n ti lọ wájú nù ìmà ọ̀rẹ́ nìkan múnú wọn ọwọ́ ajá wa roko yìí wọ́n ti wá mẹ́nìkan àdàkùn ah, wa rọ̀ mí pa. àti pé màlẹ́kà tó wá bọ̀ kó lóru kò sí jẹ́ pé ibi tí gbogbo wájú kò sí ló ti wá bọ̀ pé tọ̀ láàrin gbogbo yín tòtẹ́ mọ̀ pé kí òjíṣẹ́ gan kọ́jú jíṣẹ́ ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú tọpamọ́. ìjọ gbèǹde ńkọ́ ọpamọ́ àbí ọpamọ́ ọpamọ́ tẹ́ mọ̀ pé ọpamọ́ débi pọ̀pọ̀lọpọ̀ pé kò sí jọjọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ilé ńlá láyọ̀ wá wò ẹ̀dàpọ̀ ẹ̀ má parọ́ pa wọn pé sámọ̀ ọ̀fà ya ẹ̀dàpọ̀ ẹ̀ wá rọ́ mi pa pé òòrùn náà kò ní sí ah, ẹ̀dàpọ̀ tẹ́ mọ̀ pé ọgbà tọpamọ́ gbọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ bákan náà pabambari rẹ̀ kádàrà ẹ̀wọ̀n kí ti ń dá wàhálà alẹ́ ìjọjúmọ́ náà nù ẹ̀wọ̀ ya kólé tí wọ́n ti fọ́ra wọn wò lórí làárọ̀ yìí. ìgbè wọ́n ló yí kádàrọ̀ dà wọ́n lọ bá tó ń jẹ́ ẹ̀ òtí orí òun gbà pààrọ̀ ẹ̀ orí olórí ló ń lò ó sì gbà. ìgbàgbọ́ wa dà ìfọlọ́ ti kọ gbogbo nǹkan kò sì ti jọ́ dàgbé sẹ́mi kókò sí gbàgbọ́ ni inú ń dá wàhálà alẹ́ kí àwọn Yorùbá bá fi lè gba kádàrà gbọ́ wàhálà àlàáfíà ọ̀pọ̀ láàrin wọn. bàbá ńlá ntí yorùbá ọgbàgbọ́ ọ̀gá wọn òní kí wọ́n sá ìgbàgbọ́ sí kádàrà. tí ẹ bá fẹ́ ṣèwé lórí rẹ̀ nǹkan tí ọ̀wọ́ rẹ̀ pọ̀ yóò fi yà gbogbo èèyàn lẹ́nu pé ah àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé àtà ìgbà kádàrà gbọ́ náà ló délé ọ̀nà kó tún lọ tún wẹ̀wẹ̀ láàárọ̀ yìí torí pé jàǹkáwọ̀ ló wí mọ́ ọ lórí ti gbàgbọ́ pé títà nǹkan ọ̀la ti mímọ́ yẹn lọ wọ́n ti gba alìdíje yẹn. títà nǹkan ọ̀la sàn wípé torí wọ́n fi gba alìdíje yẹn ẹ dàkún ìdọ̀tí lọ́wọ́ alẹ́ yín bá ẹ̀ ìgbálẹ̀ eruku túnlé aláǹtakùn ń ta òwú ká látàrí kó rí pé ẹ ẹ ẹ lápíjú wá dípò kẹ wá bí tọwọ́ ti dáa kẹ́ẹ̀tún lè sọ wọ́n ti gba rìsíkì rẹ̀ jàǹká ó tí ó ní bóńbá kílíọ̀nù ńgbà gba jàǹká ò bẹ́ẹ̀ ni aláǹtakùn yẹn wà kí yóò ní tó ń bá kílíọ̀nù ńgbà gba ipe aláǹtakùn àbí pé òun tó kó jàǹká ò á sọ fún pé aláǹtakùn tó wà léyìn kọ́ ọ wà active than you are. èèyàn ò lè rówó ẹgbà jàǹká ò ní ọmọ agbowó rẹ̀ eléyìí túmọ̀ sí pé àìgbà kádàrá ló bí wàhálà púpọ̀ gbàtọ́ fẹ́yàwó tá fẹ́yàwó ó ti rówó tẹ́lẹ̀ ọ̀ á rówó wọn alẹ́ tí ó ló gbé wọlé sẹ́mi kẹ́ ìgbà kádàrà gbọ́ fa kò o ṣe é wò ńgbà tí ó wọlé pé ẹsẹ̀ ọ̀tún ni bọ́ọ̀ nà wọ́n nà ẹsẹ̀ ọ̀tún. tí wàá ló bu àṣẹlẹ̀ wàá pa tọmọ ọlọ́mọ jẹ́ ìgbà ńgbà tó ti dé gbogbo nǹkan dàrú ńgbà tó ti àà ó ti ń dàrú tẹ́lẹ̀ náà. sẹ́yìn túmọ̀ sí pé àìgbà kádàrà gbọ́ bí wàhálà púpọ̀ nù gbèsè ayé àwọn èèyàn sọ̀bi tá a ti kọ́kọ́ dúró nì kó tó di pé lẹ́yìn irun á tún tẹ̀síwájú torípa tí kò ti yí padà ní so inshàlá lẹ́yìn irun á tẹ̀síwájú pẹ̀lú dánilẹ́kọ̀ọ́ káfí máa fi subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta الله أكبر الله أكبر الله آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bá ti sọ النبي محمد صلى الله عليه وسلم wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún àwọn èèyàn nípa àwọn ará ilé wọn ọjọ́ yẹn àmọ́ nínú islamic history gẹ́gẹ́ bí yawmu ghadiri kham yawmu ghadiri kham. àṣìkò pàtàkì púpọ̀ tí mùsùlùmí ọmọ nípa ọjọ́ yìí ọjọ́ yìí ànábì sọ̀rọ̀ bá àlè sẹ́lẹ̀ wọ́n bá wọn tàbí sọ̀rọ̀ rẹpẹtẹ nínú tí wọ́n bá wọn sọ kò náà lọ̀rọ̀ nípa àwọn aráàlú wọn nípa sí dáadáa sí wọn. ṣèkùnrin Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú tíra wọn Minhaj as-Sunnah àti tíra wọn Iqtida'u as-Sirat al-Mustaqim wọ́n ti àlàyé rẹpẹtẹ nípa ọjọ́ yìí. àti bí àwọn ṣíà àwọn rọ́ọ̀fẹ́ wọn bí wọ́n ti ro irọ́ lóríṣiríṣi mọ́ ọjọ́ yìí ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọjọ́ ìjọ kejìdínlógún nínú oṣù rẹ̀ hijja ìjọ kejìdínlógún oṣù rẹ̀ hijja ọdún tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti hajj dágbére àwọn ṣíà àdáwí yẹn àwọn rọ́ọ̀fẹ́ wọn ti àfikún àwọn rọ́ọ̀fẹ́ wọ́n ti àlékún ọ̀rọ̀ èyí tí ò wáyé wọ́n fi tún ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àwọn àlùsílẹ̀ bá ànábì sọ̀njọ́ náà. a sì ti mọ̀ pé iye òǹkà èèyàn ti ń bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ yìí wọ́n lé ní hundred thousand láwọn tàbí wọn pẹ̀lú ànábì sí hajj. nínú ọ̀rọ̀ táwọn sí àpá wọ́n ní lọ́jọ́ yẹn nínú ọ̀rọ̀ táwọn sọ òun náà ni fanabi ti sọ àsọtẹ́lẹ̀ pé àlẹ yìí nìkan jẹ àròlé lẹ́yìn lọ́jọ́ náà kò sì ti ń tọjọ bẹ́ẹ̀ kò sì ń tọjọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam lam yusi bil khilafati li ahad anabi ọsọ àsọtẹ́lẹ̀ pé nìkan nìkan jẹ àròlé lẹ́yìn o ṣùgbọ́n àwọn àmì tá a ní wọ́n tọ́ka sí pé gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ lẹ́yìn anabi sallallahu alayhi wa náà lọ́lọ́wọ́n bá fẹ́ẹ́ olùkọ́ Abubakar lọ́ga jù nínú gbogbo àwọn sàbí òun náà lẹni tánàbì paláṣẹ tí kíkọ́ máa kírun fáwọn èèyàn nígbà tánàbì ń sáàárẹ̀ èyí tó ti kọ́ bá kú ẹni tí wọ́n sì ní kọ́ máa kírun fáwọn èèyàn nígbà tí wọ́n ń sáàárẹ̀ òun náà lẹni táwọn olè tọ́sí ànábì sallallahu alaihi wasallam ó fi Abubakar ó fi dípò rẹ̀ kíkọ́ máa kírun fáwọn èèyàn nígbà tí ń sáàárẹ̀ kó tó kú ó túmọ̀ sí báwo Abubakar láti ti mà ibi Abubakar yẹn ọ̀bẹ ìlú àbáyé ọlá àti àgbéga ètò ìrànwọ́ bá ti fún nínú ọjọ yìí lẹ́yìn anábì tó bá Abubakar lọ́kàn. torí de eléyìí Abubakar ẹni iwájú ni sẹ́nìkan kì gbà wájú ọjà bá tó àwọn àwọn àwọn ṣíà àwọn arọ́ọ̀kẹ̀kọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n pa onírígbà nàbì ti sọ àsọtẹ́lẹ̀ lọ́jọ́ náà iye tí àwọn sàbí ti ti bẹ̀ láyé ni wọ́n bẹ pẹ̀lú ànábì jọ náà títí gbogbo wọn á gbé ọ̀rọ̀ pamọ́ wọn sọ kí ni wọ́n wà á gbà bẹ̀ ṣé àwọn ẹni tó dé fún wọn ti tẹ àkùrán nìkan ti gbọ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ wá àdìsọ wọ́n ti tẹ àwọn àdéhùn ànábì sọ̀rọ̀ wá àdìsọ náà fẹ́ẹ́ ti gbọ́ lẹ́nu wọ́n wá gbé ọ̀rọ̀ pé ẹnìkan ní àrólé tọ́sí wọ́n wá gbé pamọ́ nítorí kíni kí náà fẹ́ gbà ń bẹ̀ kò sí nǹkan fẹ́ gbà ń bẹ̀ tó ṣùgbọ́n nígbà tó ti pé ó ń bẹ̀ẹ́nu làwọn ṣe à ó purọ́ burúkú sí ni wọn nítorí pé àwọn gangan ni wọ́n sọ nípa ara wọn wọ́n ní hom kọ́ọ̀mù wọ́n sọ nípa ara wọn pé náà kọ́ọ̀mù àmọ́ àwọn wọn bá ara wọn wí ìgbé hom kọ́ọ̀mù ìdá àhàpọ̀ ṣẹ̀yán sọ̀yẹ̀rọ̀ pé èyí oríṣi kan làwọn ò gbogbo dáhùn bá ti fẹ́ràn àwọn sọ́dà di ìsìn wọ́n parọ́ rẹ̀ má nàbí tó bá rí sẹ́lẹ̀. ẹ ti ti mà ike nu píríncípù wọn ìní kankan tí wọ́n pè ní dàkìyà dàkìyà oníkó fẹ̀jẹ̀ sínú kọ́ ọmọ tutọ́ jáde kọ́ ọmọ bóyún nígbà tó ń bínú sí yàn tó ń làánà rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ èyí tí àwọn ṣí àyè torí ìdè eléyìí báyìí wọ́n fẹ́ràn rọ́ pípọ̀ wọ́n parọ́ rẹ̀ má nàbí sọ̀rọ̀ bá àdìsọ́nà wọn àwọn tàbí wọn ni wọn gbé pamọ́ àwọn òpùrọ́ eléyìí lọ́fà kí wọn làwọn ṣe fáwọn tàbí tí wọn ni wọn gbé ọ̀rọ̀ dáná ti sọ pamọ́ fẹsẹkúrò wọkà fọrò wọn pe àwọn tàbí ní pòkì wọn sì ní kékeré ni wọn ìlà náfàrà ń palẹ ìlà àyàfà wọn yẹn díẹ̀ níbo mi wọn lè yàn márùn péré ni òfé kékeré subhanallah tó gbogbo tàbí di kékeré tàbí di kékeré báwo sọ ẹ́ rí pé. inú àwọn fundamental principle ìní ìyapa ti wà láàrin sunna àti ṣíà láti kún tán jẹ pẹ̀lú ìwé suna ń pín sunna ọmọ ìyá ni wọn ọmọ ìyá wà o iná omi ọmọ ìyá ni wọn ya. èso ọmọ ìyá nítorí ti eléyìí báyìí wọn ní èèyàn márùn ló kù subhanallah ọlọ́wọ́n bá tún gbàtà fẹ́ káyàn márùn tó kù wọ́n gbà bí wọn fàlíyù sínú wọn wọn ò fi hasan sínú wọn wọn ò fi hussein sínú wọn wọn ò fi fatima sínú wọn àwọn ẹ̀dá ẹ̀sìn ń pè ní alùbẹ́tẹ̀ káfún náà àwọn òṣèkù lórí ìsìláàmù tiwọn náà lórí ẹni gbogbo ìyẹn ti kébìrì àbàwọn tí ń bọ̀ yìí wọn rántí kókó àwọn tí wọ́n fẹ́ràn mọ́ wọn. bẹ́ẹ̀ ni ìfẹ́nu ìfẹ́nu máa jẹ́ kí èèyàn má ríran ni ọlọ́run máa ń sèwá ló ń fẹ́nu. tọ́ torí ẹ̀ ń gbà tí o bá rí ẹnìkan tó sọ fún ọ ní kíkí lọ́mọ nípa yóò mọ̀ gẹ́gẹ́ rẹ̀ kọ́ á sọ bẹ́ẹ̀ ni ọjọ́ yẹn ń gbà tánà bíi sọ̀rọ̀ láti tẹ̀lé ń padà bọ̀ láti Mẹ́kà bọ̀ wá sí Mẹ́dínà ní ààyè tí ń bẹ lẹ́bàá Jẹ́fà tí omi yẹn wà ànábì bá wọn tàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ nípa ti tìrọ̀ ọlọ́wọ́n bá mú wọ́n sì mójútó ọ̀rọ̀ àwọn ará ilé àwọn kí wọ́n jẹ́ ní ọmọ ìdílé dáadáa sí ni kọjá rólé lẹ́yìn òun ẹ̀ lè rí mú wá jáde ẹ̀yìn òwúwo Ibn Taymiyyah rahimahullah bàbá yẹn ti sẹfẹ sí islam púpọ̀ sábàánu sínú Minhajus Sunnah an-Nabawiyyah síra yẹn jẹ ìdí mẹ́ta níbi tí wọn ti ń fọ ìdí fáwọn ṣíà yìí síra ìdí mẹ́ta wọn fi ń pèsè fún síra tọkàn náà àwọn ṣíà pọ tò níbẹ̀ yẹn ìgbà tí wọn tírìtì yawma Ghadir al-Khamr kò tiẹ̀ sí ọ̀nà kan tí wọn lè bá yọ tí bàbá yìí ò ti fọ bẹ́ẹ̀ kéè ìrúkọ àdìsí wa nù sọhí muslim àlàyé gbogbo tó wà ń bẹ wà ń bẹ àríwọ tẹyìn pa ẹ bẹ ẹsì ti mà kò lè má rí bẹ torí bukhari ọ̀pọ̀ awapọ̀ pẹ̀lú wọn kùránì kan pa ápọ̀ kátókè bukhari àti muslim kan òsì dọ́kẹ́ ti gbogbo tíra àti ìfihàn ti lọ́dọ̀ wa tíra ìṣí àkẹ́lẹ́ ti wọn sọ fún pé ẹ ẹ wo nu sọhí muslim àdìsí kan wà ń bẹ ah, muslim èwo tọ̀dọ̀ àwọn mùsùlùmí àbí tọ̀dọ̀ ti tọ̀rọ̀ gbóyè àgbà tíṣe àkọ́bá torí pé àwọn anítìrà tó ń pè ní usulul káàdì lákàfà ọmọlọ́rù bì ha tíra táwọn níní yẹn tó wá ní ká lọ sọ̀yìn muslim sọ̀yìn muslim táwọn dání sẹ́ńké tó bá mọ̀ ká lọ wọnú sọ̀yìn muslim ìtẹ́wà ń bẹ wọn àdùn rẹ̀ káwọ́ lè bá wọ ọgbà alukurani kọ ó sì gbàdé ìtàn anábì sallallahu alaihi wasallam kọ àmọ́ ó ní alukurani òkè ó ní wọ́n ti pè gbogbo àdé ti dẹ́ka kò tún sí torí tòkí náà ló sẹ́kù sẹ́yìn kíkò sí tọ́pọ̀ akọ̀nà torí di eléyìí báyìí àìpé àmín asilim tẹ́sílà ẹ̀kọ́ gba ìsìn islam náà kọ́kàn yóò lè balẹ̀ tẹ́ máa gba ìsìn islam ìgbà náà láwa lọ wò sọ yìí mùsùlùmí ó bí a tẹbi tíra ti ń sọ yìí mùsùlùmí á gbà wà á tẹ̀lé sẹ́mínà mùsùlùmí òrògbó yé onítíra ti yín nù á ah, bí kò sọ pé alukur'an ebi ti yín nù pé a ah, tọ̀wúrátà tẹ̀ ń kọ́ òrògbó yé gbàtọ́ bá ní alukur'an yín á sọ pé tọ̀wúrátà ah, tẹ̀ torí pé tí alukurani bá ti tètè ajẹ́ pé tòun á lọ tẹ̀lé òní ẹ̀rọ òun sọ yé mùsùlùmí yìí àti à ah, ìwọ ńkọ́ àdẹ́sẹ̀ mùsùlùmí ṣẹbi mùsùlùmí ni wọ́n ṣẹṣẹ mọ̀ kó náà ti fira hàn torí délé ó nù àdìsí mi ibi àlà Abbas ẹ̀gbọ́n bàbá anabi àbúrò Muhammad sallallahu alayhi wa sallam òun náà anabi sallallahu alayhi wa sallam. ọfẹjọ sún anabi sọlọ bá àṣẹ náà anaba àkọkùrẹ ìṣẹ ni yẹn ti fọwọ bẹ́ẹ̀ nìyẹn Hashim wọn máa ń hùwà bọ ìwà ìkánikún wọn máa ń hùwà àìlákàtì sí àwọn Banu Hashim àwọn aráalé anabi wa Muhammad sọlọ bá àṣẹ náà. فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمنون حتى يحبونكم لله ولقرابته mo fi ọlọ́run ọba tẹ́mi mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo fi búra tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ike wọn ò ní gbàgbọ́ síwájú kó tó di ike wọ́n nífẹ̀ẹ́ yẹn ara alẹ́ mi ànábì sallallahu alayhi wa sallam nítorí tọ́lọ́n àti nítorí ike ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí mi tí wọ́n bá fẹ́ràn yín torí nǹkan ò ní gbàgbọ́ subhanallah eléyìí ó fi hàn wá àti tìyí alimami ahmed rahimahullah àtàwọn míì ni wọ́n gbé jáde. Al-Abbas ibn Abdul Muttalib ọjọ́ ma bàbá bàbá ànábì ọmọ àyà bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní mo sọ ike ìrìn ànábì gẹ́gẹ́ bó wà nù Musnad Imam Ahmad qultu ya Rasulullah mo ní ìròjíṣẹ́ ọlọ́run. inna Quraysha idha laqiya ba'duhum ba'dan laquhum bíbíṣìn bíbíṣìn hasan àbí bèbí ṣẹlẹ̀ lásẹ̀. àwọn kùrẹ́ẹ̀sì náà bá pàdé ara wọn wọ́n á máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà. tá a pàdé ara wọn lọ́nà wọ́n máa pàdé ara wọn pẹ̀lú ìrẹ́rìn músẹ́ tó rẹwà. وإذا لقونا لقونا بوجوه لا نعرفها ṣùgbọ́n ما bá pàdé àwọn ará ilé àwọn ànábì sallallahu alaihi wasallam wọ́n pàdé wa pẹ̀lú dúdú dúdú àmọ́ wọ́n kàn sojú dúdúdú wọ́n sojú pọ̀ wọ́n dídú má gbárí akéròdé àti màgbénu ń bí wọn kò ṣòro ẹsẹ àti wojú wọn kò sẹ́ni ìdí kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n bá rí wa. فغضب النبي صلى الله عليه وسلم غضبا شديدا النبي محمد صلى الله عليه وسلم ربنا لبنا تقوى irú eléyìí kọ́ mọ́ nù gbèsè ayé wa àfi kéèyàn máa ti sùúrù ọ̀ máa ń tó ṣe fún àwọn èèyàn tó kàn bu anújẹ́ tó bá ti rí ọ wọ́n máa kan lẹ́ńkù tó bá rí pọ̀ ń bọ̀ wọ́n máa títọ́ lábàádì wọ́n máa ha kẹlẹ̀bẹ̀ lábàádì wọ́n máa mọ́jú tó bá ti rí ọ kí ló wá ṣe torí tọ̀ lọ kí lẹ́sẹ̀ rẹ torí tọ̀ lọ tó o bá kú dàálẹ̀ tó tuntun sà ó rí i pé à kéésì kankan bí ìbá ṣe kó ju wọn ẹ̀sìn mọ̀ kí tó bá ní kẹ́ ẹ rojọ́ ìgbè kí wọn ní bàjá yìí torí tọ́lọ́ ẹ̀ sọ́n tó wà bẹ́ẹ̀ ká parí ẹ̀ kò ní í ṣe sọ torí pé àńjú wọn ò ṣe wí ní ẹjọ́ ìjà alára kò sì ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ wọn ní tó àti parí ro ti tán o tó bá ti di lọ́la ó tún fajúro torí pé ìjà alára ni kò ní í tán àyàfi tẹ́ bá lè gé nǹkan kó ń bẹ̀ tó ṣe gé kò ṣe é gé tó bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wo àwọn ará ilé ànábì sọlá sọlá pé àwọn tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ẹgbẹ́ ni wá àwọn tó á di pé ọmọ wa ni muhammadu muhammadu ànábì òtítí ọlọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí fàdúró lọ gbé nìkan jáde wọn gbàtà ànábì sọlá sọlá tó fẹ́ pé ah, àwọn ànábì òkúrọ́ kan wọ́n gbé jáde yá musailima alikazab náà bá lánàbí lòun tontori délé bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ bá sórí kan fún ọ náà ìwọ náà agbọ́dọ̀ máa ní ìfura bọ́sẹ̀ máa kẹ́kọ̀ọ́ yìí máa gbá ni tọ́lọ̀ bá sórí kan fún ọ kò ní sẹ́ gbogbo ará àdúgbò wọn sì rí ọwọ́ mọ̀ bínú ọmọ wa wádìí kí ló dé tí wọ́n bínú mọ̀ wádìí wádìí báwò kò ní jọba tìpó rẹ̀ sí i. onídìíkọ wádìí torí orí tọ́lọ̀ ń ṣe fún ọ náà lọ fa wàhálà torí ń bá wá kú mbẹ ẹrẹ tí wọn sì ń fẹ́ kó kú wọn náà ní fẹ́ kó kú wọn àti ètè pé wèrè lẹgí mọ torí ẹ ló ti jẹ́ pé tọ́ta rẹ bá pọ̀ orí rẹ pọ̀ àmọ́ kò lọ́ta rárá à ẹni rẹ ni à kò kò sóore lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò lọ́ta rárá imú yà ní ti ń para gàdí. wọn lọ lọta ò jẹun látàárọ̀ àbí òye gbogbo sẹtù ti kọ wọọtì kọ ọ̀rọ̀ kàjẹ wọn lọ lọta à sọmọ pé ọdọta nìyẹn sọmọ alihamudulilayi bẹ́ẹ̀ ń sọ̀kalẹ̀ nínú pípà bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ nínú tírélà bẹ́ẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ àwọn ọkọ̀ kéékèèké wọ́n sáà ń pààkì wọ́n kalẹ̀ ká wọ́n náà sáré. tó nìkan lọ́nà wa dá yìí abẹ́ ti ẹ̀rí nǹkan bẹ̀ tí èso ọmọ fún ọmọ ìdàkú náà tó sànù lọ. wọ́n mọ̀ wá wò pé a ọ̀nà wo ló wá gbà tọ́ba kọjá tọ́ba ti sàlámù alẹ́kùn wọ́n ra mójú jẹ bí gbàtà wọn ò rí ọ nítorí pé báwo ló sì lè ga ẹ yóò kà lẹ́yìn mọ́ńkì náà káàbọ̀ káàbọ̀ bá a dàrọ̀ subhanallah ẹnu òní ṣe gbé torí ti ń bẹ nú kọ́ ọ̀pọ̀. sò bẹ́ẹ̀ náà nì àmọ́ wọ́n bọ̀ ẹ máa wọlé ẹ máa rọra ẹ ti lẹ ẹgbẹ́ àtijọ́ ẹ kékeré. ẹ ṣe ń bí èèyàn bí àparò lára yín máa fẹ́ dáṣọ ti tó ti pọ́n mọ́ ọlọ́run bí kíní kan dákun wá wá pé líyọ parọ́ rẹ̀ ètò ń bọ̀ ti gbó ẹ̀fẹ́ tí wọ́n máa bọ́ sọ sí lọ́rùn ni wọ́n máa fẹ́ràn tí wọ́n sì ń rí ọ̀rẹ́ ń àmọ́ wọn náà ń bọ́ lọ́wọ́ àmọ́ bọ́ tó ti lọ́rùn wọ́n tó di pé wọ́n wòsàn ó ti ó ti gé tuntun sọ́rùn tuntun ọ̀tán lápá ìwù rẹ̀ wọ́n mọ bínú àbí wọn ní bínú wọ́n bínú torí ẹ̀ ń dáa fún ọ ọ̀n páàtì páàtì léwe dáadáa masha allah gbogbo yẹn wò pé à ah, fíjọ ọmọ yìí o fíjọ ọmọ insha allah fíjọ ọmọ insha allah ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ akọ̀lẹ́kì rẹ̀ kan salamu alaykum kálukú dákẹ́ ah, mi máa ń tí mo ṣe fún ọ kẹ́ ọ̀ ṣe máa ń tó ṣe fún ọ ọmọ tó ṣe fún wọn torí pé ọ̀dà fún ọ tí wọ́n kú díẹ̀ káàtó tó ayé kọ́ ọmọ bàkúkú rẹ jẹ́ ọ̀yẹ́ kọ́ ọba jẹ́ asalaamu alaykum man sha'a falyujib wa man sha'a falyakfur tó bá kó dáhùn tó bá kó má dáhùn tó yé wa tó tún dáhùn wàhálà tó yé tó bá tún dáhùn ọ̀ràn ní fún wọn torí pé ni wọ́n wúwo tó má fẹ́ dáhùn kẹ́ ṣe òun náà láti máa dá lò yẹ́s ọgbọ́dọ̀ dá ọ̀ràn yẹn torí di eléyìí bẹ́ẹ̀ náà làwọn aráalé àtẹ̀bí ọ̀sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ wọ́n ní àwọn ọ̀mà wọ́n máa ń dáwọn ṣe fún wọn tó máa ń ríra wọn dáhùn wò wọn wọ́n máa ń rẹ́rìn wọ́n máa ń yọ̀ tó máa ti rá wa wọ́n pàjùrò wọ́n bànújẹ́ sẹ́yìn náà ti mà tó bá ti rí àwọn èèyàn méjì ńlọ ọlọ́ọ̀ni bá ti rí èèyàn méjì tó ń yọ sẹ̀sẹ̀ tó ń yọ sẹ̀sẹ̀ generally ìyá oríṣi kan náà ń jẹ wọn ni ẹ̀rí pé bóyá kù sẹ́là méjèèjì inú kó sì jẹ́ pé àwọn méjèèjì rẹ̀ kìsì kan ni wọ́n jọ ń tì mẹ́nìkan wọ́n máa gbẹ́ nìkan lẹ́sẹ̀ ẹ̀rí tí wọ́n bá ti parí operation tán ọ̀tẹ̀ ó tún bẹ̀rẹ̀ nítorí pé rìkìsì tó pa àwọn pọ̀ tí wọ́n fi dọ̀rẹ́ náà ló tù wọn ká so ìwọ tó wà bá wọn lẹ̀ dí àpò wọ́n dí àpò títọ́ bá ti yọ ó rí fún ọ̀bànújẹ́ nù wọ́n máa kó oníbọ̀ yẹn o oníbọ̀ yẹn ẹ má sọjú lẹ̀ fún o ẹ bá dúró o ẹ̀rí kùbí gbàdá ń pàṣẹ fáwọn sọ́jà gbogbo wọn sì fajúro wọn wá sọ̀rọ̀ àwọn di bèbí tí wọ́n fi remote control control pé ọ̀yẹ́ fajúro kálukú sì fajúro ọ̀dẹ̀ rẹ́rìn ó sì rẹ́rìn subhanallah wọn làwọn ọmọ dáwọn ti fún wọn ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ah inú bí ànábì àbí òní bí ànábì yóò bí ànábì sallallahu alaihi wasallam ah wàhálà tí ànábì sallallahu alaihi wasallam ń ṣe torí àlòmọ́ ẹ wo oríṣiríṣi ìpọ́njú tánàbí farada torí ìjọ yìí kó ajẹ́ pẹ́yìn lẹ́wọ̀ ajẹ́ kánàbí ọmọ rí bà ló jẹ́ látara àwọn fámìlì rẹ̀ tẹ̀sí sí wọn ẹ̀rọ kúrú ẹ fẹ́ sórí ìbúlù torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam bínú gan ọkọ̀ walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kúra la yadkhulu qalba rajulin al-iman ìmánì òní wọ́ọ̀kà ẹnìkan nínú yín hatta yuhibbu ẹ ìmánì òní wọ́ọ̀kà ẹnìkan nínú wa ìmánì òní wọ́ọ̀kà ẹnìkan nínú wa hatta yuhibbukum lillahi wa li rasuli títí tí o fi fẹ́rẹ̀ ẹ̀yin ara alẹ́ mi torí tọ́lọ́ àti torí tànàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. eléyìí ò túmọ̀ sí pé lillahi wa li rasulihi wọn kó gbogbo ìgbà tí wọn náà fẹ́ tọrọ pé ọdà dákun fún mi lillahi wa rasuli kò túmọ̀ sí o sẹ́mi pé bí ọ̀rọ̀ àwọn ará ilé ànábì là ń sọ ìdánábì ń tọ́ka sí ni pé kí lẹ́ẹ̀tì torí rẹ̀ máa nífẹ̀ẹ́ àwọn ará ilé dùn náà rí ẹ fẹ́ràn wọn torí ọlọ́run ẹ sì fẹ́ràn wọn torí tànábì Muhammad sallallahu alaihi torí kí ló mú yín tẹni tí wọ́n ní kó nífẹ̀ẹ́ wọn tẹbi torí tànábì yín

من ada عمي fakọdà adani gbogbo ẹni tó bá fi nira sí àbúrò bàbá mi èmi lọ fara ni o gbogbo ẹni tó bá fi ara ni àbúrò bàbá mi èmi lọ fara ni so fa innama amu rọjuli sínú àbí torí pé ọmọ ẹ̀yà bàbá èèyàn bàbá èèyàn náà bíi bàbá èèyàn lórí torí ẹsẹ̀ bá fara ni àbúrò bàbá mi mi lẹ fara ni ẹsùn mọ̀ pé tó fara ni àná ìṣòro bá ti lọ ó gbé. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا àwọn ẹni tí ń fi ara ní ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run bá gébù fún wọn láyé àti lọ́run ó sì ti pèsè ó sì ti pèsè ìyà ṣùgbọ́n wàlẹ́dínà yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu faqad ihtamalu buhtanan wa ithman mubina ṣùgbọ́n àwọn ẹni tó ti fún fara ni àwọn olùwàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùwàgbọ́ òdodo lóbìnrin láì jẹ́ wípé wọ́n ṣẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ wọn wọ́n jẹ ẹ̀rí kọ́nà ní láì jẹ́ pé wọ́n ṣẹ̀ láì jẹ́ pé múmi níyàn ṣẹ̀ ọ́ láì jẹ́ pé múmi náà yẹn ṣẹ̀ ọ́ ṣùgbọ́n náà wọ́n sọ pé àwọn ẹni tẹ́ ń para ni ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ láì jẹ́ kọ́lọ́ ń tẹ̀ wọ́n àti wọn lọ já mọ́tò fi kọ́lọ́ ń tẹ̀ ọ́ ọlọ́run ti sọ pé láì jẹ́ pàànàbí tẹ̀ wọ́n kí lọ já mọ́tò fi sọ pàànàbí tẹ̀ ọ́ pé kìnnì tó eléyìí ó fi hàn wá pípé ń bì tó bá para ni ànábì sọlá àṣẹlẹ ẹ wo ọlọ́run gégùn fún láyé àti lọ́run ó tún wá pèsè ìyà tí tẹ́ńbẹ́lú ẹ ní tójú ti nílẹ̀ dì ọlọ́run ti tù wá bẹ́ẹ̀ tó eléyìí ó fi hàn wá ìgbà gbọ́dọ̀ jẹ́ni tí yọ̀ọ́ máa ti الله عليه وآله وسلم أهل وسبيل قال ما قلنا ولو ولا يحتجوك أن ينتوه في على النبي محمد صلى الله عليه وآله وسلم يحتجوك ذلك لكن شيء لم قال إلهي شيء لم قال إلهي على القيامة يتطلع في أسوأ الجنة يتطلع في كي ينقال كل ما الجنة وما لكم سؤال كبير أو تشريك سؤالك أن ينتوه في النبي محمد صلى الله عليه وآله وسلم سبحان الله وبحمده